ẹ má ṣe kọ́kàn sókè lórí owó epo ẹgbẹ́ alágbàtà epo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó epo rọ̀bì tí wọ́n ló ṣeé ṣe kó gbówó lórí ju bó ṣe wà yìí lọ bẹ̀rẹ̀ látinú oṣù kejì ọdún yìí àwọn ẹgbẹ́ alágbàtà epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN ti tako ọ̀rọ̀ kan tó ń jà ràyìnràyìn pé àwọn ọmọ ẹgbẹ́ wọn ti fẹnu kò láti fi kún iye tí wọn yóò máa ta epo àti pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ni yóò di ìjákèjádò orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí délé tajudeen tí í ṣe alága ẹgbẹ́ náà lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí sọ lọ́jọ́ ẹtì friday ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún yìí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ akóròyìnjọ ilẹ̀ wa nan nílùú ìbàdàn ibẹ̀ ló ti ní káwọn ọmọ nàìjíríà má ṣe kọ́kàn wọn sókè kí wọ́n má sì ṣe ka àhesọ ọ̀rọ̀ náà sí ó ní mo fẹ́ rọ àwọn èèyàn láti má ṣe jáyà lórí ọ̀rọ̀ epo kò sí wàhálà kan bó ti wù kó mọ gbogbo rẹ̀ ti wà lábẹ́ ìkápá wa kò sí nǹkan tó jọ pé wọ́n fẹ́ fowó kún iye táwọn èèyàn ń ra epo káwọn èèyàn lọ fọkàn balẹ̀ o kò sí bí wọn yóò ṣe ra epo bẹtiróòlù ju iye tí wọ́n rà lọ́wọ́ báyìí lọ tá a bá wo iye táwọn àjọ NNPC ń tún un ta wọ́n láǹfààní dáadáa ju àwọn alágbàtà epo tí wọ́n dá wà láìsí lábẹ́ ìjọba lọ nítorí ìdí èyí iye owó tí wọ́n ń tún tà ni wọ́n sì kéde báyìí wọn ò tí ì sọ iye táwọn alágbàtà yòókù tó dá wà yóò máa tà á bó tilẹ̀ jẹ́ pé mo rí ọ̀rọ̀ tẹ́nìkan kọ kà bóyá bóyá lásán ni kì í ṣe bọ́rọ̀ ṣe rí gangan kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo fẹ́ káwọn aráàlú lọ gbà bẹ́ẹ̀ kò sí bí iye owó epo yóò ṣe fò fẹ̀rẹ̀ lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà kódà kí iye tí wọ́n ń ṣe owó lọ sí bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà tàbí ẹgbẹ̀rin náírà ìyẹn ò sọ pé kí owó epo gbéra sókè láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tó wà lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó ní tí iye owó epo yóò bá tiẹ̀ yàtọ̀ rárá owó mọ́tò tí wọ́n fi ń gbé lọ sáwọn agbègbè kan ni yóò jẹ́ ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé pé ọjà kan láàrin ìpínlẹ̀ Èkó yìí iye rẹ̀ lè má ju bí ẹgbẹ̀rún ọ̀ọ́dúnrún náírà lọ àmọ́ téèyàn bá ń gbé lọ sírú Ìbàdàn àtàwọn agbègbè yẹn ó lè máa tó bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tó bá sì jẹ́ bí irú ìlú Ìlọrin lẹ́ ń lọ ó lè tó bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà mo fẹ́ sọ ní gbangba gbangba àti pẹ̀lú ipò tí mo dìbò pé lónìí tí mo sì ń sọ̀rọ̀ yìí láàrin ìgboro ìlú èkó ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ta epo jálá kan ju bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti náírà mẹ́ẹ̀ẹ́dógún five fifteen tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti ogún náírà five twenty. lóòótọ́ ni àjọ tó ń rí sọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ nàìjíríà NNPC ti fún wa níye tí a ó máa ta epo ohun tó kọ̀ wà níbẹ̀ náà ni pé nǹkan tá a bá rà lọ́jà ni yóò sọ bá ó ṣe tà nítorí iléeṣẹ́ NNPC níkọ̀ọ́kọ́ la ti ń rajà à ń rà látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ aládàáni náà nǹkan tá a bá rà làwa náà ń tà ṣùgbọ́n nílẹ̀ tòní tó mọ́ iye tó pọ̀ jù téèyàn lè rí epo rà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti àádọ́ta náírà five fifty ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti náírà mẹ́wàá five ten nípínlẹ̀ Èkó láàrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sí okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred sí five twenty nípìnlẹ̀ Ògùn bákan náà ọ̀gbẹ́ni Tajudeen sọ̀rọ̀ yìí látàrí báwọn èèyàn ṣe ń kó ọkàn wọn sókè lẹ́yìn tí Michael Satuyi tí í ṣe adarí àjọ àwọn alágbàtà epo rọ̀bì lórílẹ̀‐èdè wa kéde iye tí wọn yóò máa ra epo láwọn agbègbè kọ̀ọ̀kan lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí ló sọ ọ́ Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.